الحمد لله رب العالمين الحمد لله الذي أعطى كل شيء خلقه ثم هدى أحمده على أرشد وهديه وشر الله لا إله إلا الله وحده لا شريك له إليه ترفع النجوى وهو منتهى كل شقوة وإليه المآب والرجعة أشهد أن محمدا عبده ورسوله صلوات الله وسلامه عليه وعلى آله وأصحابه ومن تبع هديهم وكتفى أما بعد عباد الله اتقوا الله سبحانه فإنه خير الزاد يدخر في هذه الحياة وبعد الممات قال الله سبحانه يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون عباد الله لقد جعل الله تعالى البيوت سكنا يهوي إليها أهلها وتطمئن فيها النفوس لذلك سعى الإسلام سعيا حثيثا لإصلاح الأسر والبيوت أيها المسلمون أهم عوامل الإصلاح للبيت اختيار زوجة بعد الرجل قال رسول الأمة صلى الله عليه وسلم تنكه المرأة لأربع لمالها ولحسبها ولجمالها ولدينها فاذكر بذات الدين تربة يداك متفق عليه وقال صلى الله عليه وسلم الدنيا متاع وخير متاعها الزوجة الصالحة أخرجه مسلم وأما من ناحية الزوجة قال صلى الله عليه وسلم إذا أتاكم من تزوج خلقه ودينه فزوجوه إلا تفعلوا تكن فتنة فتنة في الأرض وفساد عباد الله اعلموا أن لاجتماع الزوج الصالح والزوجة الصالحة يبنى البيت الصالح بإذن الله تعالى قال الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم والبلد الطيب يخرج نباته بإذن ربه والذي خبث لا يخرج إلا نكدا كذلك نصدق عباد الله أمر الإسلام بإحياء الخلود بذكر الله تعالى من قراءة لكتاب الله وصلاة وعبادة وذكر ولذلك كان من سنته صلى الله عليه وسلم صلاة الناس له في بيته وعن ابن عمر رضي الله عنهما أن النبي صلى الله عليه وسلم قال اجعلوا من صلاتكم في بيوتكم ولا تجعلوها قبورا عباد الله البيت المسلم حريص حريص أهله على الصلاة جماعة قال الله تعالى واركعوا مع الراكعين قال بلال بن مسعود رضي الله عنه حافظوا على أبنائكم في الصلاة وعطلهم الخير فإن الخير أعلى رواه البيهقي بسند حسن عباد الله البيت المسلم معصر بذكر الله وقراءة القرآن محسن من الشيطان وقد وقف صلى الله عليه وسلم في قراءة القرآن في البيوت لا سيما سورة البقرة أن جراحتها البيت تسرد عنه الشياطين بإذن الله تعالى قال صلى الله عليه وسلم لا تجعلوا بيوتكم مقابرا إن الشيطان يقتل من البيت الذي تقرأ فيه سورة البقرة أخرجه مسلم وبذكر الله قال صلى الله عليه وسلم إذا دخل الرجل بيته ملكا من الله تعالى حين يدخل وحين يطعم قال الشيطان يعني لأصحابه لا بئس لكم ولا عشاء هنا وإن دخل فلم يذكر اسم الله حين دخوله قال أدركتم للنبي وإذا لم يذكر اسم الله عند مطعمه قال أدركتم ولا عشاء أخرجه مسلم قال الله ومن آداب الحديث من آل البيت قال صلى الله عليه وسلم إذا خرج رجل من بيته فقال بسم الله توكلت على الله لا حول ولا قوة إلا بالله فيقال له حسبك قد أوتيت أوتيت فيتناحى له الشيطان ويقول له الشيطان آخر كيف لك برجل قد ولي وكفي ووفي أخرجه داود والترمذي وغيرهما بسند صحيح عباد الله كم من بيوت المسلمين اليوم بعيدة عن ذكر الله مليئة بالفساد والمنكرات لا إله إلا الله وهي أيضا في الحقيقة مأوى الجن والشياطين لا يسمع فيها إلا مزامير الشياطين وأصوات المطربين وجه العلماء قال إذا الله المضيف المسلم لابد ان يكون مستغفرا بمثل صوته قال الله تعالى واستغفر من استطعت منهم بصوتك قال مجاهد صوت الشيطان في هذه الايه الاقناع إذا الله البيت المسلم مطهر من التصاليح لأنها شعائر النصارى قالت عائشة رضي الله عنها لم يكن النبي صلى الله عليه وسلم يجمع في بيته شيئا فيه تصاريح إلا نقضه من أخرجه البخاري عباد الله البيت المسلم سليم من المخالفات التي نهى عنها الله ورسوله عن أبي طلحة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال لا تدخل الملائكة بيتا فيه كذب ولا سورة متفق عليه عباد الله البيت المسلم لا ينشغل عن تدبير شؤون بيته وأسرته بمدة العمل قال صلى الله عليه وسلم إن لنفسك عليك حقا ولزوجك عليك حقا فاتوا كل حق حقه فتعاونوا يا الله مع أسرتكم وأهلكم بحفظ أولادكم وتربيتهم ومتابعتهم بالشهرة والحوار والسماء رأي الآخر والنور والوقت أجاب الله ọba ẹlẹ́rìí ọpẹ́ ní fún ọlọ́run ọba ọba tó ń tó wù ní máa ń fún yàn òun sì máa ń gbà òun ní máa ń kọ nǹkan fẹ́ dára òun sì máa ń lé sí ìgbọ́wọ́ ọwọ́ ẹ̀dá ó tó nǹkan ọlọ́wọ́n ọba ẹ̀dá sọ pé fún ọba tó ti gbé gbogbo ẹ̀dá rẹ̀ nínú àlọ́ kó ní tọ́tọ́ òun ló sì ìmọ̀lẹ̀ lọ́dọ̀ pé ọ̀kan ṣoṣo nínú ìjọsìn ọ̀dọ́ rẹ̀ ni wọ́n sọ gbogbo ọ̀rọ̀ bẹ́ẹ̀ lọ́ba ọ̀dọ́ rẹ̀ kò sí ká ìlúpẹ̀ tí bá ń ké ẹ̀ta ìró tàbí ìbànújẹ́ ọ̀dọ́ rẹ̀ ká ilé ìdáná lẹ́yìn ọba ọlọ́wọ́n ọba yìí òun ni owó lọ sọ ilé ọba ọjọ́ ìyáma àtẹ̀sí àsùnwọ̀n ìdílé àtẹ̀sí àti ọmọ sọ̀rọ̀ ọ̀dọ́ ẹ̀rọ ọlọ́run ara rẹ̀ ọ̀rẹ́ àti gbogbo àwọn tí wọ́n bá fi ṣe ẹ̀kọ́ ṣe títí òkùnkùn ọjọ́ ìta lẹ́yìn ilé àwọn ọ̀gá jẹ́ ọ̀ṣọ́ ọlọ́run ọba ìgbà ọlọ́run ọba ó di ohun ẹni àti ẹni ní kọ̀kọ̀ àti ní gbangba torí pé òun ní ìpìlẹ̀ téèyàn máa ń pèsè nínú téèyàn ìpáyọ̀mọ́ wọn bá ní ìpèsè tó lágbára tó dáa jù ojú ọlọ́wọ́ wa ní ìṣọ̀lá sọ fún ọlá ìpè wọ́n fi ẹ̀yìn olùgbàgbọ́ òdodo ẹ̀páyọ̀ ọlọ́wọ́ ọba nípa apá àti ìpáyà ẹ̀ ìgbọ́dọ̀ kú àti kẹ̀kẹ́ ìṣèlú ìpàkùsẹ̀ ọlọ́run àwọn tá a jẹ́ ọ̀ṣọ́ ọlọ́wọ́ ọba ọlọ́wọ́ ọba gbogbo ọlọ́wọ́n bá dá pátá ilé àwọn ní àyè ìsinmi wọn tí wọ́n ti máa ń sìn ní bẹ́ẹ̀ ọlọ́run bá wá sí ilé ilé ìwé ó ṣe é fún àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn láti máa sìn ní bẹ́ẹ̀ láti máa fún ẹ̀mí wa ní fàyàbalẹ̀ láti máa jẹ́ nìkan kékeré láti máa nára nígbà tí a bá fi ara tẹ́ tó ti fi ara wò wá bákan náà gbogbo ohun tá a bá ṣe sílẹ̀ bá fi sú ó ń kálukú òun wà gbogbo wọn sọ ń bọ̀ ọlọ́run bá wá ṣe ilé ìbùgbé ó ṣe é níbi tí ẹnì kọ̀ọ̀kan wá ṣe ìbálò sọ ń bọ̀ wá jọ pé nínú oore bá ṣe fún wa òun náà ní ká máa rí ibi ń a máa a máa sùn níbẹ̀ ẹni ọlọ́run wá ṣe

ọjọ́ nìkan tó ń tó ń gbé bẹ́ẹ̀ lẹ́ni tó ń sanwó rẹ̀ lọ́dọọdún ni àti lóṣooṣù ni àwọn ẹ̀kọ́ ti ń bẹ fún ilé gbígbé tí èyí bá gbé fún àwọn tá a bá jẹ́ mùsùlùmí àwọn tá a jẹ́ sọ ọlọ́run ọba ọlọ́run ọba adéjọ́lá ó ti àtúnṣe ilé ayé wa nípa pé inú ilé tá a bá gbé òun ni ó sọ bóun ìgbẹ̀yìn ayé wa bóun ni ó sì rí ló wá jẹ́ pé ìbẹ̀rẹ̀ tẹ̀lé ayé wa nígbà tí ìtọ́jọ́ tọ́ba bẹ́ẹ̀ ṣẹlẹ̀ sí ẹnìkan ọ̀gá wa yálà lọ́kùnrin tàbí ní obìnrin tí wọ́n ti jẹ ibùdó tó kọ́kọ́ dá sí ẹ̀ gbọ́dọ̀ kọ́kọ́ wá gẹ́gẹ́ bí alẹ́ bí a máa ń mọ̀ sáà lọ sọ́dọ̀ obìnrin tó ní kéèyàn wa òun náà ní ìyàwó rẹ̀ tàbí ọkọ tó sunwọ̀n ìyàwó gidi tàbí tó gbádùn lẹ́gbẹ̀ẹ́ Muhammad sallallahu alaihi wasallam ó ti kó wọn nínú àdéhùn tó gbẹ́gbẹ́ tí àbá ọ̀rọ̀ bá gbé jáde nígbà àwọn èèyàn wọ́n máa ń fẹ́ àwọn obìnrin nítorí ìtàn wọ́n á máa fẹ́ obìnrin nítorí dúkìá rẹ̀ wọ́n á máa fẹ́ obìnrin nítorí mọ̀lẹ́bí rẹ̀ wọ́n á máa fẹ́ obìnrin nítorí ẹwà lónìí wọ́n á máa fẹ́ obìnrin nítorí ẹ̀sìn rẹ̀ àlọ́ mi pásítọ̀ ti ẹ̀sìn ní kí wọ́n lọ́kùnrin àti lóbìnrin tọ́ ọba tàbí ẹ̀sìn ni ó wò òun ni ojú ọ̀ ń ṣáájú níbi gbogbo nǹkan sẹ́yìn bàtìlẹ̀ òun ni ọkọ̀ òfin ní kábàámọ̀ ilé òfin ní múlẹ̀ wófo eléyìí ní nǹkan àkọ́kọ́ tí èmi àti ẹ̀yin ta gbọ́dọ̀ kọ́kọ́ wò làbá fẹ́ jẹ́ pé a fẹ́ tó ilé tó sùn ọ̀ ilé tó dùn tàbí ó wọ ọkọ rẹ lẹ́bí ọmọ ọmọọṣọ aláàdọ́sọ́dà ó ní àtúnyẹ ọ̀tá ilé ayé yìí adùnní o ó dùn gan-an ọ̀pọ̀ yóò máa tẹ̀ ẹ̀yà ṣùgbọ́n yìí tó dùn jù nínú sẹ̀mí ilé ayé yìí àlùfáàjọ tó sọ̀ ríhà òun náà níyàwó rẹ o sọ́nà bàbá fi èsè oúnjẹ rẹ̀ òòrùn lọ́jà ọjà gidigan nínú sẹ̀mí ayé tó já òun kéèyàn oúnjẹ ìyàwó gidi àpá àmì sòlù gbé àmì sílẹ̀ jáde bẹ́ẹ̀ ni wàá ní lórí obìnrin nípa sí ẹ̀ náà ànábì Muhammad sàádà sọ báyìí pé ìdá àtàkùn máa ń tẹ̀lé dọ́wọ́ ní ọkọlọ́kọ̀ àbúwọ̀ tí ì nàbù ọ̀sẹ̀ òwúrẹ́jú wò nígbà tọ́lọ́ wá bá ọkùnrin tọ́lọ́ wọn fi ọmọ yín ọkùnrin sì ní ẹ̀sán ẹ̀wà rẹ̀ ẹ̀yọ́dú sí rẹ̀ ẹ̀sìn yọ́dú ẹ̀sìn tí ń ṣe ẹ̀sìn ọmọ yín fún ìdílé àtẹ̀fọ́ تأتي السلام تكون فتنة في الأرض وفساد عظيم أي ما صيا فتنة للسنة الأولى أتيابه يجوز يجوز كل السنة الأولى أفاد مجال فيها في الجنة إليه من كان فقط tí èmi àti ẹni tábà fẹ́ dé sí ilé tó gbé tábà fẹ́ jó sunwọ̀n tábà fẹ́ jọ jẹ́ ilé ìfọ̀kànbalẹ̀ lódodo ọkọ rẹ aya rẹ ọkọ pàtàkì kéèyàn nínú tẹ̀lé ayé yàn àwọn àtàjẹ́ oṣù ọlọ́wọ́n bá gbogbo ìgbà yóò tí ọkọ gidi ọkọ rẹ tọ́lá ti ṣe kò ń gẹ aya rẹ yóò bìnà lè lẹ́yìn tó sọ ní obìnrin ti lè lẹ́ ààrà irú àwọn ẹni wọ́n jẹ́ nìkan tó pé wọ́n gbé ilé tó dáa iná ẹ̀ ni wọ́n gbé jáde láwùjọ iná ẹ̀ ni wọ́n gbé jáde láwùjọ torí pé ọlọ́run bàbá àdéhùn ọlá sọ fún wa ní sọ́kùnrin àwọn ọ̀rọ̀ fún wa ń tẹ́ ń fa fífi èsì yàkùnjẹ nàbà tó omi ìdí nàbà tẹ ẹ rí ìlú tó dáa ìlú tó sún à yọ jẹ nǹkan tó ṣe pé irúgbìn wọn dáa irúgbìn tí wọn bù jáde yọ dáa gidi sẹ́yìn bá rí ìyàwó rẹ ìyàwó gidi fẹ́ tàbí ó ní ọkọ tó sún ọ̀fẹ́ ìwọn tí wọn padà gbé jáde níṣẹ́ ìwò ní ọjà ọ̀nàdì ọ̀kọ́kùtà láàárín ọkùnrin ìlànà ẹ̀kídà ṣùgbọ́n gbẹ́ni yóò tó bẹ́ẹ̀ ṣe ṣe kò ń gẹ́ ṣàkóso ń ọkọ ọkọ̀ òsì ọkọ ọ̀yà ọkọ̀ kò sí ìkankan tí ó mú jáde láàárín àwọn méjèèjì tó ti ìbàjẹ́ lọ tó ti lọ ọlọ́run bọ́ba ní kí ọlá ọlọ́run ń sàlàyé àrísàlù yìí fún wa pé bá àbójẹ́ ilé mọ̀lẹ́bí wa ni àbójẹ́ ilé òbí wa ni àbá jẹ rẹ́ǹtì ẹ̀ kájẹ́ nìkan tuntun tó mu sáàfì sáàfì yèé òun náà ní ẹ̀rẹ́ntì ọlọ́run níbi ká máa ta àlùkùránì nínú à kí wọ́n máa ta àlùkùránì nínú à ká máa ṣe ìjọsìn fọlọ́run ọba ń bẹ̀rẹ̀ ká máa kírun ń bẹ̀rẹ̀ ká máa rẹ́ǹtì ọlọ́run ọba ilé ẹ̀ ló ṣe sí inú ilé wa ọjẹ́ ilé tó sunwọ̀n ọjẹ́ ilé tó dùn wò lóbi jẹ́ pé ní súnà nẹ́bí sọ̀rọ̀ lọ rẹ̀ ọ̀tọ́ lám òun náà nípa mẹ́ta ọ̀fẹ́ púpọ̀ fún àlùmọ̀ yìí ká máa yẹ nẹ́tìlá nínú ilé pàápàá jùlọ àwọn aṣáájú ọkùnrin lẹ́bi ní pé ìmú wa tó fi ń lọ́lá jù lọ́dọ̀ ọlọ́run òun náà ní ìta bá sí nínú ilé ìsìlẹ̀ ní mọ̀túbà àyàfi ìran ọ̀rẹ́ yẹn òun náà ní ká gbọ́dọ̀ pé sáwá sí mọ́sálásí òun lọ́dọ̀ lájú ṣùgbọ́n nẹ́tìlá ká nínú ilé wa òun lọ́ dáa ju torí pé tá a bá yẹ nẹ́tìlá nínú ilé wa àwọn ọmọ wọn máa rí wa ìjọsìn ní ọwọ́ àwọn náà yóò wù wọn àwọn ní oṣù lè ṣe é ju kó ṣe pé àwọn wa mọ́sálásí táwọn òsì ní jẹ́ nìkan ṣe pé wọ́n bá wá wọ́n lè jẹ́ nìkan ṣe pé kí la wá ṣe mọ́sálásí lè má hàn sí wọn. wọn dáta mẹ́sílá tá a bá ń yàn nínú ilé wa yóò lè ṣe kí ẹ náà ìjọsìn kó lè rọ àwọn náà lọ́rùn àfa àtàlẹ́ náà wọ́n mọ̀ wọ́n sọ̀rọ̀ ìfún àti àlẹ́ ẹjọ́ tó wà lára ìrún tẹ́ máa kí ẹjọ́ wà nínú rẹ̀ tẹ́ máa kí nínú ilé o wọ́n dára tẹ̀sítẹ̀ pẹ̀lú ha rọ̀ ẹ má sọ ilé níbi sàárè sàárè kí n ṣèjọ tòbí ṣùgbọ́n ilé bẹ̀ dáadáa àwọn mùsùlùmí ọgbọ́dọ̀ jẹ́ nìkan tó ní tó o ti máa ń yóò fi gbé ilé mùsùlùmí lódodo ní tòótọ́ àwọn àtàjẹ ẹrúsàn ọlọ́wọ́n bá àlùbẹ́sẹ̀ ni mọ́sílẹ́m àríṣù hàlìhì alàkùnrin àti ìdẹ̀mà àṣẹ ilé mùsùlùmí agbọ́dọ̀ tẹ́lẹ̀ kẹfẹ́ pé a fojú ẹni tí wọ́n máa fi hùn jàmbá ilé mùsùlùmí ẹni tó jẹ́ bá délé rẹ̀ yọ máa wá mọ́sálásí yọ máa fi hùn jàmbá àwọn ọmọ rẹ̀ tó ti dàgbà tí wọ́n ti tó ọmọ méje lókè wọ́n máa wá mọ́sálásí wọ́n máa ń fi wọn jàmá wọ́n máa fi wọ́n máa padà sínú ilé wọn inú ilé tí wọ́n bá ti ń ṣe báyìí inú ilé mùsùlùmí ilé gidi ni ṣùgbọ́n tí wọ́n bá ti pa sóko lórí nǹkan yìí kì ṣe ilé mùsùlùmí nírú ilé náà ọlọ́run bàbá ní sọ̀rọ̀ sọ báyìí pé wọ́n rò ẹ̀rún má ọ̀rọ̀ ẹ̀yìn ẹ̀yìn mùsùlùmí ẹ máa tẹ̀ kọ̀kọ̀ papọ̀ máwọn tí wọ́n máa ń tẹ̀ kọ̀kọ̀ àfọ̀ àbúlé ààbùn ọ̀la àbínáàdìkùn fi sàlá ẹ̀ẹ́dẹ́ kí ọ̀rọ̀ òun fún àwọn ọmọ yín pẹ̀lú pé kí wọ́n máa kírun ẹjẹ́ kí wọ́n rọrùn fún wọn ẹ máa tọ́ wọn níbi irun wọn wà á fún ìlú wọn lè kọ́ ìrà ẹ tọ́ka wọn síbi gbogbo ohun tó jó ore ìnà lè kọ́ ìrà àdá torí pé oore fẹ́ ń yẹn tí èèyàn lè ṣe tọ́kẹ̀ síbẹ̀ yóò jẹ àdámọ́ fún yẹn tí yóò àfa àbáyà tí ló gbé àdéhùn náà jáde pẹ̀lú sálẹ́dì kọjá àwọn àtàjẹ́ ń sàn ọlọ́run ọba ilé mùsùlùmí ọgbọ́dọ̀ jẹ́ nǹkan tó yẹ kí wọ́n máa ṣe ìrántí ọlọ́run ọba ń bẹ́ẹ̀ wọ́n máa ṣe àwọn àkọ́mọ́fọ́lọ́run ìmọ̀ àdúgbọ́fọ́lọ́run ìmọ̀ agbófọ́lọ́run ọba tóbi ìmọ̀ awọ́lọ́run ọba alákòókìtì tí ilé mùsùlùmí ẹgbẹ́ pa sóko lórí eléyìí ọjọ́ ilé mùsùlùmí máa lélẹ́yìí ó ti ti ilé mìíràn ilé mùsùlùmí ọgbọ́dọ̀ jẹ́ ilé tí wọ́n ti máa ká àlùkò áà torí pé ìsọ́ ó ti ìsọ́ ní ọmọ ajẹ́ kò lọ́wọ́ ṣẹ̀tàn àlẹ́fẹ́ ọmọ ọmọọmọ aláàrọ̀ sọ́dà ó ṣe mùsùlùmí lójú kòkòrò pé ká máa ta àlùmọ́ràn nílé wa pàápàá jùlọ tó wá tó lè bá kọ̀rọ̀ àlẹ́fẹ́ ọmọ ọmọọmọ aláàrọ̀ sọ́dà ó ní kíta rẹ̀ yọ ọgbẹ́ nǹkan tí pé yọ máa lé sùtìnà kò nínú ilé nígbà tí àbá ń ta sọ́ọ̀tì pápá wà nílẹ̀ ìṣọ́ ọlọ́run bá tẹ̀sán sọ́dá ní wáyé pé láàrín ṣẹ́jú arúgbó yóò sákò mọ̀ ọ̀dẹ́wà ẹ má sọ àwọn ọlẹ́rìí títa ẹ o ìnà ṣàìtàn yá ń fi rùmí nà lùbẹ́ ìṣe jáde sẹ́kọ̀rọ̀ fi hì sọ ọ̀sẹ̀ bàbàrà ẹ rí èsì tẹ́lẹ̀ ń tẹ́kù àmà tá kí máa ń sá fún ilé èso ìfọ́n bá ń ta tó bá kọ̀rọ̀ pàápàá jùlọ sóró sódì pápọ́rọ̀ apá mùsùlùmí àdìsí náà jáde àwọn tá a jẹ́ oṣù ọlọ́wọ́n bá bẹ́ẹ̀ náà nìyẹn ti ọlọ́wọ́ ilé mùsùlùmí èèyàn máa ń ti ọlọ́wọ́n bá ń bẹ̀rẹ̀ ọba fẹ́ wọlé ọ̀hún ẹ̀tí ọlọ́wọ́n ọ̀sọ̀lá àríkọ́m ọba jáde ọ̀hún ẹ̀tí ọlọ́wọ́n ọba jáde kẹtẹ́ epo wà nínú ilé máa ń ti ọlọ́wọ́n nínú ilé yẹn gan-an máa ń ti ọlọ́wọ́n tí èèyàn bá ń ti ọlọ́wọ́n bá nínú ilé ilé náà yóò jẹ́ ilé mùsùlùmí gbogbo ilé tí wọ́n bá ti máa rántí ọlọ́wọ́n bá máa dáàkọ́ ọlọ́wọ́n bá ń bẹ̀rẹ̀ ilé náà ò ní jọ ilé mùsùlùmí àlejò Muhammad sallallahu alaihi wasallam nínú ọ̀kan náà ọ sọ fún abáyé pé ìdàgbà kọlá bá jẹun bẹ́ẹ̀ ta hu tí ẹrú tọmọ ìdáníyà tọba wọ ilé rẹ̀ pàtàkàrà súnmọ́ lọ ìtàhálà tí ìnàyẹ dẹkọlọ wàhíìnàyẹ tọ̀ ọmọ ìṣẹ́ ọlọ́run nígbà tí ń jẹ kọ́ọ̀lá ṣẹ̀tọ́nù yàmí yàtàdé dáàmà bí ìsàdákan wàdà àṣà àbúnà èsù gangan máa sọ fún àwọn èèyàn rẹ̀ pé àwọn àlùjẹ ní ẹgbẹ́ rẹ̀ pé kò sí ibùsùn fún yín níbí yìí bẹ́ẹ̀ sì ni kò sí oúnjẹ alẹ́ fún yín bí rárá bó ti wùdí ọmọ tó fi wáyé bá ọ̀sán bá jẹ́ mùsùlùmí a gbọ́dọ̀ mú ọlọ́kùnkúndùn nígbà tí a bá wọnú fẹ́ wọnú ilé wa káwọn iṣẹ́ ọlọ́run ọba nígbà tá a bá wà nínú à kárìntì ọba nígbà tá a fẹ́ jáde kárìntì ọlọ́run ọba torí fàlẹ́bí Muhammad sallallahu alaihi wasallam ó lè so jìnnà ìwà ṣùgbọ́n o wà ní dákọ́lá kọ́lá mi yẹ kó ìtumọ̀ sọ́ọ́yà nígbà tí ìtumọ̀ bàtẹ́ bá wọlé ọ̀wá níbi wíwọlé rẹ̀ èso báyìí pé فإذا لم يذكر اسم الله عند مطعمه تلقت وجهه وتوجه الله من بجاره قال الشيطان اسلوب صبيته أشرفتم المبيت والعشاء أتبتلتم تأسرون جتاك إلى اليوم لنجا محمد صلى الله عليه وسلم بقوة nípa pé bàtà bá fẹ́ sùn nínú kẹta gbọ́dọ̀ mú lọ́kùnkùn tó kún un tọ́ba yìí pé orí ibùsùn ni ká gbọ́n orí ibùsùn yẹn má kó tó kò sí yéé pẹ́ńbẹ́ gbọ́n torí tí ó ṣeé ṣe àlejò yẹn bó ṣe ṣe kálùtì ló ti sùn bẹ̀ tàbí kọ́ wà ń bẹ̀ dárí nígbà tó bá gbọ́n aburú tó bá wà ń bẹ̀ yọ gbọ́n dàbí pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run eléyìí nínú ẹ̀kọ́ tí yọ wá sí pé oorun náà ló sùn ló fi pé a yíwọ́ ó yíwọ́ ọmọ lọ́wọ́ á wá wá títí yorùbá òtún ní lọ jìnnà yóò ti sọ pé lágbájá ní ń ṣe òun kò ní mọ̀ fóun gangan ṣera òun torí yẹn èyí nìkan là ń gbé bẹ́ẹ̀ àwọn ẹ̀dá mìíràn náà ń bá wa gbé bẹ́ẹ̀ àwọn màláìkà ń bá wa gbé bẹ́ẹ̀ àwọn àlùjẹ̀nu àmọye ìtẹ́ta àfojúrí ní bá a gbé lórí wa ṣùgbọ́n ilé tá a bá tẹ́lẹ̀ sí ọlọ́run kò sí nǹkan tí ó bá a gbé bẹ́ẹ̀ àti kí nǹkan ní ọ̀jẹ́ nǹkan tó da àwọn màláìka wọ́n máa bá a gbé bẹ́ẹ̀ àwọn àlùjẹ̀nu tó da àwọn náà máa bá a gbé bẹ́ẹ̀ kò ní jẹ́ àlùjẹ̀nu ogún kò ní jẹ́ àlùjẹ̀nu tí ó ṣe àwọn ọmọ wa ní ṣùtá tàbí tí ó sọ àwọn ẹni ṣùtá ara bó ti rìn lọ́mọ ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí iná ẹ̀ ní òun eléyìí ní òun fún ìṣẹ̀mí ayé rẹ̀ ẹja mọ fún ìtẹ̀ní ayé wa ilé wa a gbọ́dọ̀ jẹ́ ilé mùsùlùmí a gbọ́dọ̀ máa dẹ́gbin sínú ilé àlejò Muhammad sallallahu alaihi wa sallam ó ní àtòwò sọ́tòrò lè tì má ẹ̀rí kí mùsùlùmí kọ́ máa mọ́ pò níbi ẹbí ìlàjì ìgbàgbọ́ ni ló fi wáyé pé gbogbo òwò tó bá jẹ́ obìnrin ọmọ rẹ̀ wá tọ̀ tàbí ń yàgbẹ́ ọwọ́ à ń kó jọ òun kó jọ sínú ilé ìtọ́jọ́ kẹta ń bẹ ń wulé ta ló nítọ̀ yìí ẹ ọmọ yín náà ló kú tọ̀ ìgbé eléyìí kọ́ òun náà lọ́yà alálẹ̀ ìjẹta ò gbé jáde irú ẹni bẹ́ẹ̀ yọ sọ̀lé rẹ̀ ilé èṣù agbọ́dọ̀ dé sílé wọ́n mọ̀ dáadáa eléyìí ó sì máa rọrùn nígbà tá a bá fẹ́ obìnrin tó jẹ́ ẹlẹ́sìn yàtọ̀ sí obìnrin kóbìnrin obìnrin tó yọ ọ̀kùn ọ̀pọ̀lọpọ̀ obìnrin lónìí lọ́jọ́ sí ọ̀kùn lọ́pọ̀lọpọ̀ wọn àti àti dálẹ̀ ẹnu ilé gan-an yóò rọ lójú kò sí ìkẹta tọ́fà ìhun tó ti bá wá láti ilé wọn ọ̀fà ó délé ọkọ ọ̀rọ̀ òkun láti fi ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan yìí inú ilé ọwọ́ àdọ̀tí yọ pàtọ́jọ gbogbo olùjákujàku rédèrèdè rẹ́hùn rẹ́hùn látara bẹ́ẹ̀ yọ ọ̀rọ̀ òkun ṣẹ̀tàn láti wọlé ilé wa bá wa yọ ọ̀rọ̀ òkun fáwọn àlùjẹ̀nu láti má kú nínú ilé bọ̀rọ̀ àwọn oúnjẹ tó pín yẹn kì oúnjẹ ìjẹta yọ wà nínú ilé tó ti pín yèké títí ń yọ̀ dín ìyàwó onígbé jáde fún olúlé irú ilé bẹ́ẹ̀ ọjọ́ ilé mùsùlùmí rárá bó ti wù ní ọmọ o àwọn tá a jẹ́ rúṣin ọlọ́run bá nínú ẹ̀kọ́ tí wọ́n fi kọ́ wa tá a bá fẹ́ lé sílé wọ́jọ́ ilé mùsùlùmí àlẹ́bíà Muhammad sallallahu alaihi wasallam ó ìdá àkọ́wájà rọ́jò lómi ǹdẹ́ ìtẹ́ tí bá fẹ́ ti wá jùmọ̀ yìí òun náà ń ká sọ gbólóhùn yẹn pé bismillah sábà síwájú ọlọ́mọ la hawla wala quwwata illa billah gbólóhùn yẹn ó kéré lórí ahọ́n ni ṣùgbọ́n ọ̀nàgbára ju bá ṣe rò lọ. nígbà bá fẹ́ jáde yálà afẹ́jáde wájú mọ̀ bá ṣe wáyé náà ni àbá ń jáde lóde àbá ń lọ ọ̀dà mọ̀lẹ́bí wa tán àbá tẹ̀ ń sẹ́yìn àjò àwa jáde fóònù ilé wa àbá tẹ̀ ń lọ ilé ẹ̀kọ́ àbá ń lọ ilé ẹ̀kọ́ tán àbá ń lọ ilé ìwòsàn la fẹ́ jáde nínú ilé wa jíjáde wa yìí ká máa jáde pẹ̀lú gbólóhùn bísímìlá ìtawà káyọ̀tọ̀ ọlọ́ọ̀ là áwùlà wàlà kó wọ́n ṣe ìlú àdìyà. gbólóhùn yẹn bó ṣe kéré tó yẹn anábìà Muhammad sallallahu alaihi wa sallam ó ní pẹ̀lú yóò tọ́ bá sọ wọ́n sọ wọ́n tọ̀ wọ́n báyìí pé a ti bú ká a ó ti tó ọ gbólóhùn tó sọ yẹn ó ti tó ọ ti wù dí ìta wọ́n ti tọ́ sọ́nà wọ́n kù sí ìta wọ́n ti jẹ́ nìkan tó yẹ kí wọ́n ti tu ọ wọ̀wù kíìtà wọ́n ti dáàbò bọ̀ ọ́ ọ̀yẹ̀tà náà hà láhùn ṣẹ̀tọ́ ṣẹ̀tọ́ náà wàá yàgò fún tọ̀run ṣẹ̀tọ́ náà yàgò fún ọ̀yẹ̀kúndùn láhùn ṣẹ̀tọ́ náà àpá ṣẹ̀tọ́ nù mí ọmọ wa sọ fún ṣẹ̀tọ́ nù ìtọ́jà tó pé kẹ́yìn sọ látàdé rọ́jòlẹ̀ ọ̀dẹ̀húdìyà wọ̀kúndìyà wọ̀kúndìyà bóòlù ti fẹ́ ètè ìfọlọ́wọn bá kọ sọ́nà ètè ìfọlọ́wọn bá dáàbòbò ètè ìfọlọ́wọn bá bàdé di ọlá ọ̀rọ̀ ìdáàbòbò ọ̀rọ̀ lè lórí báyìí ní àlejò Muhammad sọlọ́dọ̀ àlọ́ sọ́nà bó ti sọ fún wa níbi gbólóhùn nígbà tá a bá ti sọ àfọ àkúdáwọ́dà tẹ́lifíṣì ni wọ́n fi jáde gbólóhùn tá a máa sọ pé bísímìláhì sáwà pẹ́ẹ́tọ́ ọlọ́ọ̀hì lẹ́yàwọ́dà wọ́lá quwwata illa billah gbólóhùn yẹn kéré nígbà tí abájẹ́ nìkan tó ipá bá ń rìn síwájú ká tó jáde kó lé wa ilé wọn máa jọ mùsùlùmí wọn máa jọ lé mùsùlùmí nígbà náà ṣùgbọ́n àwọn tàjẹ́ ìtàn ọlọ́run ba ọ̀pọ̀lọpọ̀ ilé mùsùlùmí lọ́mọ ìjìnlẹ̀ tí gbogbo kẹta sọ yìí ilé mùsùlùmí tí wọn máa rẹ́ṣẹ́ ọlọ́run bá ń bẹ̀ yóò kún fún ọ̀pọ̀lọpọ̀ aburú yóò kún fún ọ̀pọ̀lọpọ̀ kẹtọ́kàn kọ́ iná wọn máa ṣe nínú lẹ́nà kí lè fẹ́ sọ nípa àwọn ilé kan tó ṣe pé jìjìjì ní nítorí yàrá kẹlí ní nítorí yàrá kẹjì tó ti jẹ́ gbogbo lọ́wọ́ àwọn nǹkan tí jáde lẹ̀ kìí ṣe àwọn nǹkan kan da rárá bọ́ba ti ẹ̀wà á da àwọn fèrè tí ń tẹ́ńtẹ̀ yìí ń kọ́ àtàwọn ọ̀lù tí ń tẹ́ńtẹ̀ yìí ń kọ́ ilé tọ́ba ti rí bẹ́ẹ̀ nílé àti ìpá lódodo máa hàn wà lè jí ni wọ̀ṣẹ̀yà bẹ́ẹ̀ yọ yára yára fún àwọn àlùjẹ̀nù láti wá wọlé bẹ́ẹ̀ àti àwọn èṣù èṣù bí èèyàn èèyàn bí èṣù àwọn náà jọ jarajara láti wá nù níbẹ̀ ilé tó ṣe pé láyé tí wọn fi ha ìlà ọ̀dà ní ọ̀ṣẹ̀yà rí ilé tó ṣe pé wọn máa ń tàn kẹkẹ ń bẹ̀ ju orin lọ yàrá kejì orin lòún ń plé yàrá kejì orin lòún náà ń plé yàrá kẹta ìwọ̀n òun náà ń gbọ́nù táwọn yàrá kẹrin ìdílé lòun náà ń gbọ́ irú ilé bẹ́ẹ̀ kò sí ni yóò jẹ́ ìjọba pé ṣèǹtàn àtàwọn ọmọ yàrá àlùjẹnu wọn yàrá yàrá wá irú ilé bẹ́ẹ̀ tó sì jẹ́ pé ilé náà ní bọ́ kò lọ́wọ́ èṣù àtàwọn àrọ́mọdọ́mọ rẹ̀ ló fọ ẹ bá a ta jẹ́ mùsùlùmí ẹ má jẹ́ ká ṣe ilé wa nílé báyìí ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ilé tí ń bẹ láwùjọ wa iná ìlọ́mọ àrí báyìí níbi ń wọ ọ̀pọ̀lọpọ̀ pé kó lóun kó ti jogún ní fóun náà nínú yàrá òun lòun rí kọ̀ǹtó yàrá kejì sóhun owó orí kọ̀ǹtó kálukú ló ní tiẹ̀ òun ní sì ń gbọ́ gbogbo ẹjọ́ bá ti tún ju gbogbo ohun nǹkan báyìí àwọn nǹkan bí èṣù yóò tètè máa súnmọ́ bẹ̀ dáadáa yóò wá jẹ pé àìsàn tó lágbára yóò máa ṣe òǹgẹ́ inú ilé yẹn pàápàá jùlọ àwọn kéékèèké ti ń bẹ́ẹ̀ látara bẹ́ẹ̀ àwọn àtàjẹ́ mùsùlùmí ẹgbẹ́ sí ohun èṣù ohun èṣù ní àwọn ìlú tó kún gbogbo àgbáyé lónìí àtúwárí ilé tọ̀wọ́wọ́ nínú tí ń ṣẹlẹ̀ gbogbo èmi làwọn ayé lóyún ó ti tán tí ó bi àkójẹ ti di iná níwú lọ́wọ́ gbogbo àwọn tí ń sọ àwọn yìí báwọn ni wọn bábá yóò kọjá tó ìlú tó ti wà ń bẹ́ẹ̀ dìtá tó ti wà ń bẹ́ẹ̀ ó ti fi èèwọ̀ fún mùsùlùmí láti gun wọnú ilé wa láti máa wá gbọ́ ó ti di pé tí mùsùlùmí bá ń gbọ́ nínú ilé ó ti gbélé rẹ̀ kúrò nínú ilé mùsùlùmí ó ti gbé wọ ó ti gbé àwòrán mi jáde tọ́jà sí ilé mùsùlùmí ilé mùsùlùmí kòránì wọn máa ń gbọ́ ńbẹ́ ilé mùsùlùmí wáàsí ni wọ́n máa ń gbọ́ ńbẹ́ àtúwárí láburú lónìí ọ̀pọ̀lọpọ̀ ilé iná ẹ̀ ló jẹ́ pé àwọn eré orí ìtàgé yìí iná ẹ̀ ló jáde jáko tó ti pín lónìí ara bí wọ́n bá ti ń wò kẹta ni wọ́n máa fi mí sí bí wọ́n bá ti ń wò kẹta wọ́n máa fi mí sí mùsùlùmí tó jí lónìí lóòjọ́ jùmọ̀ ó ní kó wọ́n sáré wojú ẹ̀ nínú àpẹẹrẹ tí wọ́n ń ṣe àsìkò tí ó gbé sí báyìí bẹ́ẹ̀ lọ àwọn fọkàn lọ́wọ́ nínú ilé mùsùlùmí wọ́n sì máa fọkàn bẹ́ẹ̀ tàbẹ́ńtẹ́ pé ọba rẹ̀ nílé pásítọ̀ wọ́n máa fi gbé lórúkọ Jésù yóò lọ́wọ́ ọ̀nà ṣọ́ọ̀ṣì náà ni èyí wọn sọ wá gbé láàárọ̀ mọ́lẹ̀ ní ń kọ́ ilé mùsùlùmí ti wá ní kókó púpọ̀ láwùjọ táwa wáyé ilé bó ti à ń ké fún wa à ní ló máa ké gbogbo àwọn eré tàgé yìí tó jẹ́ pé gbogbo àwọn àpọ̀pọ̀ gbogbo àwọn àpògèdè gbogbo àwọn bá lọ babaláwo tàbá lọ ni ó tó da bá yìí kò tún ṣe fi ń rí ayé iwájú pé tó ń ọlọ́njẹ́ á sì lè kọ́ ó sì já lé tẹ̀lé gbogbo àwọn eré ìtàgé yìí òun orin kankan wá fún wa kọ́dà aburú tó ga jù ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ mi lónìí tí ebi wọ́n mú níbi bí wọ́n ń jalè wọ́n máa bẹ́ẹ̀ lọ rẹ̀ pé kó ló ti wá mọ̀ nípa gbogbo ohun tó wá pè yóò níbi fíìmù kan lòun ti wo níbi fíìmù kìíní kan lòun ti wo lòun ti gbọ́gbọ́n pé báyìí láti báyìí láti ṣe za a fi ja báńkì lólè ọgbọ́n tá a dání fi lọ ja tọ́ọ̀bù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ títí eré ìtàgé síbẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n ti rí àwọn nǹkan yìí àlẹ́bí wa Muhammad sallallahu ó jẹ́ ọ̀fẹ́ ní bídà wa mùsùlùmí ó jọ ilé mùsùlùmí lọ́dọọdọ́ ṣùgbọ́n mùsùlùmí náà kódà ń gbọ́ gbèsè rẹ̀ kódà ń gbọ́wọ́ tí wọ́n gbà tí mo ti ń gbọ́ ayé lóyún ni àlàfẹ́ ìdílé tẹ́ni òun ní ń kọ́ orin mùsùlùmí ní ń kọ́ ṣùgbọ́n bí ṣe ń kọ́ tó àníṣẹ́ ìlú tó ti wà ń bẹ̀ àti tìta yìí ó ti ba nǹkan yẹn jẹ́ fún wa ọlọ́run bọ́ba lè gbọ́dọ̀ sàlàyé fún wa pé nínú nǹkan tí ó sọ fún ṣàìtọ́ òun náà ni pé ara rọ̀ ọ́ fún ọ ohun rẹ gbogbo ẹni yóò tọ́ bẹ́ẹ̀ ṣe gbọ́ iná ẹ̀ ló fi máa mú wọn àfa àbùjá ìsọ̀rọ̀ yìí pé ohun ṣẹ̀tọ́ òun náà ni àlejò náà ohun yẹn ni o ohun yẹn táwọn yẹn ohun táwọn yẹn ń gbọ́ lónìí ohun náà ló ń ṣẹ̀tọ́ ẹ̀rẹ̀ ní lẹ́yìn tí ó ká àwọn yìí torí tí kùránì ọwọ́ ajá wọn kú láti lè máa kà bí bá ń kà títí yóò máa gbàgbé yárayára kò lè jọ papọ̀ lákòókò kan náà ẹni tí ń ha orin sórí àtẹni kó fẹ́ ha lòkùn áàrùn méjèèjì ò lè pàdé pàdé ẹ̀ka náà àwọn àtàjẹ́ mùsùlùmí ẹjẹ́ gbìnà sí eléyìí nínú ilé owó lè jẹ ilé mùsùlùmí lódodo ó lè kọ́ lè bá a là kó lọ́wọ́ ṣẹ̀tàn ó lè bá a là kó lọ́wọ́ aburú àtúwárí lónìí ọ̀pọ̀lọpọ̀ àwọn àwọn nǹkan tá à ń gbé wọlé wáyé òun ni wọ́n kọ́ ọmọ wa nípa púpọ̀ lónìí rárá nígbà tá a bá jáde lọ tán tàbí nígbà táwọn bá sún làwọn ọmọ máa wo àwọn kẹ́yìn tó sì máa kọ́ wọn láwọn ẹ̀kọ́ ọkú lónìí rárá ààrẹ nìkan lónìí tó ṣe pé ìyàwó mẹ́ta lónìí ìyàwó mẹ́ta tó wá ní ọ̀kan bẹ tó ṣe pé ìgbésí ayé tó ń lò ìgbésí ayé pé máa mú ti ẹnì kejì ìgbésí ayé tó ń lò ìgbésí ayé olóògùn ni ẹnì kẹta òun fẹ́ràn fún òun wo eré Yorùbá dáadáa yóò wá jẹ́ nìkan tó yẹ pé yóò tọ́ bá ti lọ látàárọ̀ tó dé lálẹ́ níjọ́ tó ọ̀bẹ́ ti kàn án yóò wò mọ́júmọ́ ni. yóò kú ọmọjúmọ́ tọ́pọ̀ wa ti sọ́ọ̀bù yóò máa wá lọ sún yóò máa lọ sún sọ́ọ̀bù rẹ̀ nígbà bá dọjọ́ tó ń bá náà yóò ṣe bí ẹni rẹ̀ lọ́dọ̀ ọkọ rẹ̀ yóò ṣe bí pọ́yọ̀ lọ gbogbo àwọn wo twenty four hours ọmọ àwò lọ ní gbogbo eléyìí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ wọn ni wọ́n ẹ̀jẹ̀ jìnà sí i àwọn tá a jẹ́ òṣèlú ọlọ́run bá tàbá fẹ́ jẹ́ kí ni wọ́n jọ ilé mùsùlùmí nínú kẹta gbọ́dọ̀ jìnà sí òun náà ni gbogbo nǹkan tó bá jẹ mọ́ àgbélébù agbọ́dọ̀ jẹ jìnà sí ilé wa tó ń pè ní òṣìṣẹ́ àti àwọn Muhammadu aláàlá tó tà gbogbo àwọn àgbélébù ọjọ́ tán àkókò ẹ̀jẹ̀ ẹjọ́ àbóhun gángan ni àmẹ́jẹ̀ a máa tẹ́ gbogbo wọn ni ìyàwó àtàlórí bẹ́ẹ̀ onípẹ̀lú amúyẹ̀kùn nàbí sọ́ọ́lá rẹ̀ sọ́dà yẹ́tù yẹ́tùkù fi lẹ́yìn iṣẹ́ ìhà sí ìtàtọ̀ rí nígbà ẹ̀kọ́tọ̀ o olóṣìṣẹ́ ọlọ́run bá ti tàbí náà ń bẹ fún kò ní jẹ́ nìkan tó yẹ pé yóò fi lé rẹ̀ kò ní fi lé rẹ̀ lẹ̀ tọ́wọ́ jẹ́ pé nǹkan tí wọ́n wà ń bẹ́ẹ̀ tí wọ́n wà á jọ àgbélébù àyà àfikọ́ kí àgbélébù náà àfa àfikọ́ rí lójú àdìsí náà jáde àwọn tá a jẹ́ oṣù ọlọ́run bá tàbá fẹ́ jẹ́ sílé wọ́n jẹ́ ilé mùsùlùmí láti jìnà sí gbogbo àwọn nǹkan tí àlejò kọ̀ fún wa bákan náà tọ́lọ́run bá kọ̀ fún wa tí ọ̀gbọ́dọ̀ máa wà nínú ilé nínú àwọn afẹ́fẹ́ ọ̀gbọ́dọ̀ máa wà nínú ilé wa òun la jẹ́ wá o ilé tá a bá ń gbé tọ́jà bá ń bẹ ńlẹ̀ ọ̀jọ́ lé mùsùlùmí o a gbọ́dọ̀ jẹ́ kí ajọ́ wà nínú ilé tá a gbé ilé tá a bá ń gbé ọ̀gbọ́dọ̀ sí fọ́tò ń o gbogbo àwọn fọ́tò àgbékọ́ séwù kìíní kan ni àdúgbò kẹrin náà ni nígbà tó ń ti ayẹyẹ kẹta bóyá o ti wọ́n yà ń fọ́tò ó gbé ọkọ̀ e sókè irú ọ̀jọ́ lé mùsùlùmí ọgbọ́dọ̀ fi epo bẹ́ẹ̀ àìsẹ̀sí ẹ̀kọ́ ìyá bàbá rẹ tàbí bàbá ìyá rẹ tàbí ìyá rẹ gángan nígbà ìyá rẹ bàbá rẹ ní sọ́yìgì ọkọ̀ tí yà ìwọ gbé e sínú ilé tàbí bàbá rẹ náà ló gbé e ni ilé tó ti ń dénú ya gbé e irú ilé báyìí ilé mùsùlùmí torí Muhammad sallallahu wa sallam wa nínú فيه كلم ولا سورة ọlá àdébíà muhammad sallallahu alaihi wa sallam báyìí pé àwọn màláìkà wọn ò ní wọlé kà ilé tí ajá bá ń bẹ ń bẹ tàbí ilé tí àwòrán bá ń bẹ ń bẹ ẹ wá wo àwọn àfa tó ti bá wọn lé wọn máa bá pẹlẹ yìí tẹ bá délé wọn àwọn bẹlẹ gba gbogbo àwọn ẹni nílé wọn séwù lágbájá séwù bí séwù sí séwù làkàgbègbè séwù làmọyìn wọn kò sínú ilé jẹ jàǹtẹrẹ rẹ ni wọn kò síbẹ̀ sẹ́ni tó wọ́n táwọn àdéhùn déhùn síbẹ̀ sẹ́ni làánú ètò tó wù fẹ́ràn àwọn ti fẹ́ràn bọ́ọ̀lù tiwa sẹ́ni làánú àwọn yóò kó àwọn oníbọ́ọ̀lù sínú ilé tiwa náà ìwọ̀n tó bá tó bá nífẹ̀ẹ́ iná ẹ̀ ní ọ̀sán gbélé oúnjẹ àbí wọn fún mi tó ń ti tẹ́lọ̀ lóò ní gbé àwọn àwòrán àwọn àwọn aṣọ onílẹ̀ rẹ àwọn obìnrin tọwọ́tọ́ àwọn orí tọwọ́tọ́ ìwọ ní òní gbé sínú ilé rẹ àbí wọn tó jó bá bá lóò ní wá àwọn orí tó jọ tó ṣe orin tẹ́kùn ṣe ó ní gbé sínú ilé rẹ ìwọ̀n tó bá lóko ń ṣe iná ní àwọn tó gbé sínú ilé rẹ ṣùgbọ́n gbogbo àwọn eléyìí kọ̀jọ́ ilé mùsùlùmí rárá bó ti wulẹ̀ ọmọ àníbi Muhammad sallallahu alaihi o ilé tájá bá ń ń bẹ́ẹ̀ tàbí ilé bá ń ń bẹ́ẹ̀ àwọn ò ní wọ bẹ́ẹ̀ gbogbo pé ọ̀gbọ́rọ̀ àlẹ́bí yìí ọ̀gbọ́n ni tàbó sì ń gbọ́ tàbó sì ẹ̀kọ́ sí ikú sí tó fi wáyé pété ìta àbá ló fi lòsẹ̀ ní ayé rẹ o tí lòsíṣẹ́ ọlọ́run ọba tọ́wọ́ kárẹ́ ṣe kó ló fi ní olùsẹ̀ ní ayé iná ni ó ṣe lò ó kó lè bá a nísìnyí kílé ìjọba àlùjọlé mùsùlùmí àwọn tá a jẹ́ òsùn ọlọ́run ọba inú kẹtẹ ipa gbẹgbọdọ ṣe sínú lẹgbẹgbẹ jẹnulẹ mùsùlùmí òun náà ni pé ilé wa àgbọ́dọ̀ jẹ nìkan tá a mú lọkùnkúndùn tààrà yé àwọn ìyàwó wa àwọn ọmọ wa tààrà yé wọn láwọn àkókò kan nínú àwọn àkókò táwọn ọkùnrin bá ń lò ẹni tó jẹ sọ ẹnìkò lè báyìí rọpò lè báyìí ẹni tó bá ní ilé gangan tó mú ní darí ilé ọkọ bàbá ẹ̀gbọ́n ọgbọ́dọ̀ ráyé ẹni tí ń bẹ lábẹ́ rẹ kọ ráyé tiwọn o lè bójútó wọn kí lè yọba àlejò lè mùsùlùmí lọ́nà wo ni ọ̀ọ́ bójútó wọn nípa pé mo ẹnu wọn ó mójútó níbi ìjọsìn wọn pé kí wọ́n ń sin ìjọsìn lóṣù tó ń tó bá ọ̀pọ̀lọpọ̀ lónìí lọ́kùnrin ló gbé ìyàwó sọ́dọ̀ bóyá ọ̀kẹ́ àbí méjì ni àbí mẹ́ta ni ṣùgbọ́n kò bìkítà rárá tí wọ́n ń fihàn àdúgbò kírun kò sí ìyọ́gá tí wọ́n ń fihàn àdúgbò kírun kọ́dà kò ní sí wàhálà rárá ẹbí ojújọ́ tẹ wọ́n ṣe ń jẹ kó tí wọ́n sọ ń jẹ gbogbo àdúgbò yẹn gbọ́ tàbí owó gbogbo àdúgbò ní ọgbọ ṣùgbọ́n ẹ ìgbọ́ rárá pé lágbájá kí máa ń báyàwó rẹ já nítorí pé ìyàwó rẹ ò kírun ó tún wà nínú òfin àkọ́kọ́ tá a gbọ́dọ̀ mú ní ọ̀kúnkúndùn tá a gbọ́dọ̀ pàtàkì bàbá bẹ́ẹ̀ dékìlẹ̀ wọ́n jọ lé mùsùlùmí ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin lónìí lọ́jọ́ pé ilé tí fi ṣe ọ̀dọ́ ọkọ tí wọ́n wà ìjọsìn tí wọ́n ṣe ní òbí wọn gan ọ̀làlà àti àtúntò àwọn dọ́dọ̀ ọ̀rọ̀ àníwọ̀n gbà wọ́n níṣẹ́ wọn ò sí nǹkan kan mọ́ àtúwọ́ ni àbúrò ń kú wọlé ló bọ̀ wá lọ́lọ́nì ẹ ẹ ti tẹ́lẹ̀ ní oòrùn kẹ́kẹ́ ní oòrùn kẹ́kẹ́ kódà yóò tún fi jẹ̀lì báàbò sí ẹ ó kà wọ jẹ̀lì báàbò lábẹ́ ni wọ́n ti láyé tí òkè òkè kankan lọ wọ́n pọ̀ bàjẹ́ wọ́n pọ̀ pàyà à ń dá wọ́n ń pè wá sí à ń dá lẹ́jọ́ à ń bí wọ́n náà wọ́n ní sọ pé tó ẹ sọ máa bá ń bẹ lọ́hùn ìkú ilé ìtàwọn wà ní òbí ni nígbà ọmọdé ní ìtàjọ́ ọkọ̀ sílẹ̀ ní ìlú ìṣẹ́mọ́ òun ni òsì pèmí sọ́kè sí rẹ̀ tọ́wọ́ ajé sí àwọn obìnrin délé ọkọ tá wọn ò rí jọ ti ṣe mọ́ lódodo títí gbìyànjú díẹ̀ díẹ̀ nípa àwọn àtúgbà wọ̀ ní òbí rẹ̀ ní kí máa ṣùgbà nípa wọ́n ní òbí rẹ̀ ní kí máa ṣùgbà sí ìṣáì ṣùgbọ́n pàtó délé ọkọ tá kò sí ní ọkọ pọ̀ tọ́kọ́ tó ti dání oúnjẹ fún òun bá kò káàtà tẹ̀ lọ́ni àwọn àtàjọ kò ẹja mójútó lè dáadáa àwọn ìyàwó wa agbọ́dọ̀ mójútó wọn tí wọ́n ń gbé wọn bẹ́ẹ̀ náà wà láwọn ọmọ wa agbọ́dọ̀ mójútó wọn tí wọ́n ń gbé wọn torí padà bí àwọn ọmọ sọ̀rọ̀ àlọ́ sọ́dà ó ní iná síta rẹ̀ ta hapọ̀ ẹ̀mí rẹ̀ dandan ọgbọ́dọ̀ fún ní ìwọ rẹ̀ agbére ilé rẹ̀ jẹ́ àwọn dandan fún ẹ̀mí ara wa níwọ̀ ara wa pẹ̀lú agbára taari pẹ̀lú agbára agbára wa mọ́ ṣùgbọ́n bó o ní bó àwọn ìyàwó wa wà ìnà ìzáwùjì ta rẹ̀ ta àwọn ìyàwó wa náà wọ́n ní ìwọ̀ lọ́rùn wa. nínú ìwọ̀n lágbára jù òun náà ni ìwọ tí wọ́n rí ìjọsìṣe lọ́dọ̀ wa a gbọ́dọ̀ mójútó fún wọn akọbí wọn nígbà tí wọ́n tó ń ń lọ́wọ́ pé wọn kọ́ máa jẹ́ ọkọ rẹ̀ àmọ́ túmọ̀ rẹ̀ ni ìtumọ̀ rẹ̀ náà ni pé wọ́n ti wá lọ́rọ̀ gbogbo fi wá nípa rẹ̀ ìwọ wọ́n wá pọ̀ ọkọ ìwọ́n wo pé kò àwọn obiwa wa ṣe ní tí ń tìjọ sì máa wọn wà á máa jáde lọ gbóró múra bí ẹni ọgbádùn ẹ̀ nímọ̀ wọn lálàáfíà rárá ṣe wọ́n ná ọkàn ọwọ àdìpẹ́ lónìí ọpọlọpọ àwọn àjálù dé ẹwà ọkọ lójú bá bá ìyàwó ní sí èyí tó sọ̀rọ̀ الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين أما بعد أتوكل على أتوكل إليه في شفاعة نبينا محمد صلى الله عليه وسلم يأتي قرار على أصحابه أجمعين وسلام عليه وسلم à ń sọ nípa ilé àwọn mùsùlùmí bóòlù ti ẹkọ rí ibi tí mo ti fọ́ ọ̀rọ̀ mi dé òun náà ni àwọn obìnrin wa àwọn ìyàwó wa àmójútó wọn níbi káwọn ní ọmọ ọlọ́wọ́n bá bó ti fà bó ti yẹ àwọn aburú wa ń jáde wá látọ̀dọ̀ wọn lónìí ràn ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin lónìí lọ́sẹ̀ lórí tí ń lákàkà tí ń gbìyànjú pẹ̀lú bàbá rẹ̀ ṣe mọ́ aburú jáde lábọ̀dẹ̀ àwọn tó jẹ́ àwọn ìyàwó yìí kí ló fà àwa náà la fà ó àti bí ìjọsìn ọ̀rọ̀ wọn lọ́rùn dáadáa ṣàìfọ́nù wa ń gbá wa mú látọ̀dọ̀ wọn ń gbá wa mú púpọ̀ gan àbí àwọn obìnrin lónìí ó ti fẹ́ nígbà tí ọkọ bá dààmú tí ń dààmú tí ń dààmú tí ò tí jọ ìyàwó náà kẹ̀lé mọ́ ọmọ pọpọ yọkọ̀ ní mọ́ ọmọ jí kalẹ̀ lóru pé ló dé sẹ́yìn nìkan ni àwọn ẹgbẹ́ yín àwọn náà ti ṣe nǹkan báyìí wọ́n ti ṣe nǹkan báyìí wọ́n ti kọ́lé wọ́n ti ra mọ́tò kí ló dé sẹ́yìn náà ní sẹ́yìn ẹ̀kọ́ gbọ́dá sí o ẹ̀kọ́ ìṣẹ́sí sí o fífẹ́ pàṣẹ yìí o ìṣẹ́kù yìí yóò pè lónìí yóò pè lọ́la yọ padà dé kọ́kọ́ náà padà wò ó pé ha ọgbọ́n mo fẹ́ dá sí irú rẹ̀ báyìí. ó lè dẹ́kun fẹ́ náà padà mọ́ra méjì wá pé lágbájá ọmọ tàbẹ̀ tẹ̀lé òfin tẹ́tẹ́ jẹ́ ń tẹ́lá mẹ́ à ń kọ́ mẹ́wàá ń gbọ́ ẹ̀yin náà máa mọ̀ra sí ẹ máa mójú tọ́ra yín. yọba padà dé pé yọ máa ti ọkọ̀ lọ́nà díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ọ̀kanu. ọ̀nà ẹlẹ́ẹ̀kejì àwọn òbí àwọn tó jóòdì yálà ló fi ọkọ tàbí ló fi ìyàwó wọ́n da ọmọ láàmú pé wọ́n lè dọ́gbọ́n tirẹ̀ ayé ń dọ́gbọ́n sí ìjọba ní àwọn olùdíṣẹ́. wọ́n ya ìyàwó jẹ́jẹ́ ìyàwó ọjà fún ọlọ́wọ́n fi ọtọ́kọ̀kọ́ máa wá ní àwọn alápájì ṣùgbọ́n títí lọ́kọ̀ gbà ìwọ ni wọ́n bá wa séèkù bá wa séèkù dákun nígbà tó kún náà tó o sì fi ẹ̀ pé ìyé jẹ́jẹ́ òun ni ọgbà díẹ̀ díẹ̀ láyé yẹn máa bàjẹ́ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ tí ó kù wá padà bàjẹ́ pátápátá. látara bẹ́ẹ̀ ìyàwó ní orí ìgbà báwọn fábílì ọ̀dọ́ ti gbé ogun eléyìí wá. débi ní ọ̀yà dẹ́ta bí ọmọ obìnrin òtún fẹ́mi náà yọ wá bayọ obìnrin jẹ yọ wọ́n bayọ ọkọ jẹjẹ yẹ́nyẹ́ yọ mẹjọ rẹ ìyàwó náà mẹjọ rẹ lọ́ọ̀ta nígbà táwọn fámílì ọkọ gẹ́gẹ́ náà bá ti gbàgbọ́dé lófin jẹ́ bí àwọn ìyàwó wa yẹn àgbọ̀dọ̀ fojú tó kéré wọ ọ̀rọ̀ wọn báyé wọn bẹ̀rẹ̀ bàjẹ́ tí ọ̀ bá bá tiwa bẹ̀rẹ̀ jẹ́jẹ́ ìjọ òwúrọ̀ àti ìyá wọn lè má jà rúbi lọ. kàtó wa sùn pé tó bẹ̀rẹ̀ ti bàjẹ́ à ìkẹ́sùn àgbọ̀dọ̀ tàwa náà ẹ̀rẹ́ wọ́n gba ọ̀dọ̀ wọn wọlé jẹ́jẹ́ ni o. aburú ti pọ̀ láwùjọ wa yìí ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ni ọ̀ lágbọ́yé sìn akẹ́kọ̀ọ́ kọ́ hárí pátápátá ni ó kọ́ bọ́ dá làǹjẹ́ ó ní ọkọ̀ wa méjì bẹ́ẹ̀ dùn gbọ́dọ̀ àwọn lọ́ba rẹ̀ àwọn ọkọ̀ tó àwọn tó tó là ń jẹ́ ṣùgbọ́n bá ń jẹ́ tó bá ọkọ̀ wa mú tó lọ ọ̀pọ̀lọpọ̀ lónìí ìtẹ̀yìn ayé níbi ilé tí ń kọ́ òun náà ni sọ fáwọn àwọn tó jẹ́ àwọn bíi kìlà ètò mo e o ń lọ bí yọ oku ọ̀nà wọn ni rì mọ́ iye sọ ń bẹ̀ níbi kìlà náà bá gbẹ́lẹ̀ ah, ẹ̀ gbọ́dọ̀ fọwọ́ tẹ o ẹ̀ náà gbẹ ẹ̀dẹ́gbẹ́ e pè ní èmi ní gbẹ́bẹ̀ e fúnra mi kódà tí n bá ti gbé ẹ̀ bá ti gbẹ ẹ̀ máa lọ́ọ́ dín ó tí ń pè sí ẹ̀ gbọ́dọ̀ sí àwọn ẹlòmíì ń bẹ́ńtà tí ó lé wọ́n bá dé ní tù ní wọ́n mú kàn wá ọgbà wá látọ̀dọ̀ àpá àpá òkè ti níta ọyẹ bá ń fi ẹ bá ń fi sílẹ̀ ẹ̀yìn ẹ bá ń fi sílẹ̀ ọyẹ rẹ mọ́ wọ́n ní bẹ́ẹ̀ òun ni ó jẹ́ kí ọjà fún mi òun ni ó jẹ́ ọyẹ ní ẹsẹ̀hún ẹsẹ̀hún bẹ́ẹ̀ wọ́n ti gba ọ̀pọ̀lọpọ̀ ilé ni wọ́n ti ṣe lọ́nà ọwọ́ akéré nínú ilé lónìí ọwọ́ ajẹ́ ni wọ́n kọ́ gbogbo àwọn kẹ́yìn bẹ́ẹ̀ ọwọ́ adi fáwọn àjálù wa padà ṣẹlẹ̀ láwọn ọ̀nà òlé yẹn. gbogbo àwọn tá a bá ń kọ́lé lónìí lágbára jìnnà tí gbogbo àwọn ń tẹ́lẹ̀ o. ọ̀pọ̀lọpọ̀ sọ́ọ̀bù tá ń lọ gbá ẹlòmíì kọ́ sọ́ọ̀bù ńlẹ̀ lọ́n tó tọ̀ ṣùgbọ́n kò sí sọ́ọ̀bù kẹsí òfin kẹkẹ sí. àwọn tí lọ gbà gbogbo wọn alágbàtà aláǹtà ló fi jẹ́ kó gbogbo àwọn tẹ̀lé àwọn sábà máa ń sọ abẹ́ fún ọwọ́ àlọ́ fún àwọn aláàfáà nídìí gbogbo eléyìí kí ni kí ni gbogbo kí ọlá ilé tọ́lá bá bọ́ọ̀lù wọ́n bẹ́ẹ̀ jẹ́ fúra rẹ̀ káàkọ́ ọkọ̀ òdì bẹ́ẹ̀ àwọn tó fi sáré máa ti láyé tà máa ti fi sáré máa kọ́lápà àwọn tó fi sáré máa ti láyé tà máa ti fi sáré máa kọ́lápà àwọn tó fi sáré máa ti láyé tà máa ti fi sáré máa kọ́lápà gbogbo àkókò tó bá lò ń bẹ̀ àwọn tí ń dẹnu tó bẹ̀rẹ̀ lè fi èyí ti láyé tà àlẹ́ bí ẹ̀sọ́ gbọ́dọ̀ yẹn lẹ́ẹ̀mẹ́ta tí sẹ́ẹ̀sì kúrò láyé yẹn àbúkẹ́sọ̀ ti tẹ̀lẹ̀ sí mẹ́. ẹ̀jẹ̀ amójútó dáadáa orí pọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn fojú jọ mùsùlùmí ni ọ̀pọ̀lọpọ̀ ní ẹgbẹ́ mùsùlùmí o ọ̀pọ̀lọpọ̀ lọ́jọ́ tó wù tá à ń ṣe ń kọ́rọ̀ ọ̀nàgbára púpọ̀ tí ò ṣe é gbé hàn gbangba àwọn tí sábà máa ń sọ Imu tá a bá ń ṣe ń kọ́ ọ̀pọ̀ tá a lè gbé sí gbangba aṣòfin yóò mú wá bẹ́ẹ̀ fún wa tó kọ̀kọ̀ nígbà tí ó nínú rẹ̀ ìbálòpọ̀ lọ́kọ ọ̀ gbọ́dọ̀ sí gbangba ọ̀pọ̀ ni aṣòfin ló mú wá bẹ́ẹ̀ fún wa pa gbọ́dọ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n tó bẹ́ẹ̀ ṣe yàtọ̀ sí ìtawọn aṣòfin mú wá fún wa jẹ́ pé jẹ́ wọ́n bá mi bẹ́ẹ̀ tá a bá fẹ́ délé wọ́n jọ lé mùsùlùmí lódodo gbogbo àwọn jákujàku yóò gbọdọ̀ sínú ilé wa èyí tó wá gbẹ̀yìn rẹ̀ sí ti parí ọ̀rọ̀ mi gbogbo ilé tá a bá ń gbé ní ká sọ dáadáa ẹnu ọ̀nà àbáwọlé tàbí awọlé tán ká wo ẹnu ọ̀nà yẹn padà nígbà wọlé ibi tá a kọ̀ pàkọ́dà tí wọ́n so nǹkan kan mọ́ àbí wọ́n kọ̀ nǹkan kan sí wọ́n kọ̀ nǹkan kan sí lọ́ọ́ parẹ́ àwọn ilé kan bẹ táwọn lọ́pàá

tó ọba ní kápá nínú àwọn níbẹ̀ máàmù lè sọ fẹ́ ni ó ní rárá kọ́kẹ́ tẹ́lẹ̀ ní ọ̀sẹ̀ kọ́ máa bá wọn yìí ọ̀dà ọ̀gbọ́n tẹ kó tẹ bọ́ọ̀sẹ̀ máa wí fún ó lè ó lè pa burú ba inú sẹ́ni ayé rẹ̀ òun ní ọ̀sẹ̀ padà rí pé ọmọ àtijọ́ ní ilẹ̀ mọ̀ tí ó sì lò sẹ́ni tó ti pọ̀ dára yóò jẹ́ ó yé òun pé kì í ṣe ìṣe jẹ́ sọ́kò tó ọba lè ṣe gbogbo ilé wa ní bábà wọ́n so àfọmọ́bẹ̀ ni wọ́n so fèrèsè tẹ́mọ́bẹ̀ ni ẹni ẹgbẹ́ fáàlù wọ́n so wọ́n lókè fáàlù láàrin lẹ́yìn gbogbo ẹ̀ àmọ́ wọ́n fi lójú pé àárín ọ̀dẹ̀ wọ́n lẹ̀ tẹ̀tẹ̀ síbẹ̀ wọ́n lẹ̀ wọ́n gbé wọ́n bẹ̀ tọ́ ọba lè wù kó gbé jáde ńlẹ̀ gbogbo àwọn ọ̀tẹ̀yà burú yọ inú ilé tó fẹ́ ṣe rí bẹ́ẹ̀ inú ilé bẹ́ẹ̀ ṣe inú ilé mùsùlùmí o kìí ṣe mùsùlùmí lè máa gbé o tábùrú yọ̀ọ̀bá tábùrú yọ̀ọ̀bá ìdé lónìí yóò dé lọ́la bí ọ̀pá dé lọ́la yóò dé lálẹ́ nígbà tí àbáríjì kẹta lọ mọ́ yóò di pé àwọn òṣòro yóò dé tó wá dé bá wa gbogbo àwọn ọ̀pẹ ilé kájá dànù ó kọ ọlọ́run ọba ní ká sọ̀rọ̀ kú ẹ̀ ọ̀fẹ́ wọlé ọ̀sálámù sínú olóko tó wọ bẹ̀ ọ̀fẹ́ jáde òṣèlú sí láìsàn ọ̀fẹ́ sọ̀tọ̀ mọ́ dáàbà ọ̀làwọ̀lá fọ́ọ̀tẹ̀ ìlànà bí mùsùlùmí ṣe rí lò ó bọ́ọ̀ bá ní kọ́ lè gbọ́ yé nílẹ̀ ó lànà àfẹnú tèmi ayé rẹ dáadáa bẹ́ẹ̀ ni wàá ní gọọbù tó ọgbà òtún wàá ní gọọbù yẹn wọn ni wọn ọtún wàá bà sí àwọn tí wọn ti rí sílẹ̀ yahoo ó lè dáwó pẹ̀lú tó lè lọ bọ ọhún gbogbo àwọn tẹ̀lé lágbọ́dọ̀ mójútó dáadáa tàbá fẹ́ ní tàbá fẹ́ ní ìtẹ̀lé dáadáa fúnra wa bẹ́ẹ̀ náà ọmọ tuntun nínú bínú ni tàbí ọmọ tuntun ní ti ti ti àrìn rẹ ni àti gbogbo ọmọ tuntun nínú kí ni ìwọ ni kẹló yẹn lọ́wọ́ wọ́n ti bọ ọrẹ kí yẹn wọ́n ti bọ ọrẹ kọ́kọ́ yẹn fún gbogbo ẹ̀ lọ mùsùlùmí gbọ́dọ̀ tọ́ra fún sínú ilé wa bá fẹ́ jọ ilé mùsùlùmí lódodo tó sì fẹ́ bá lọ́wọ́ ní àmẹ́lí wa Muhammad sọ̀rọ̀ àlùfẹ́ fún oró ti fà wọn sàábì rẹ̀ lẹ́ síwájú kó tó lọ ó ti sàlàyé pé mo fi yín lẹ̀ lórí mọ́nyáàjì fẹ́ soso tó ṣe pé tá a bẹ́ẹ̀ ṣe wà ń bẹ́ẹ̀ ẹ̀ ní sílẹ̀ láíláí òun náà ní bẹ́ẹ̀ máa tẹ̀lé síra ọlọ́run àti ọ̀rẹ́ mi ànẹ́bí sọ̀rọ̀ lọ́wọ́ lé wọn sọ́kà tá a bẹ́ẹ̀ ṣe rìn látọ̀rí rẹ o tá a bẹ́ẹ̀ ṣe rìn ọ̀nà ẹ̀mí àbò ń bẹ lẹ́yìn rẹ̀ àbò ń bẹ lẹ́yìn rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wọ ọmọ adébá lọ́dọ̀ àwọn bàbá wa ni àjàníyàn o o ọlọ́run bá ló ń ọ̀pọ̀lọpọ̀ nǹkan la dé bá lọ́dọ̀ àwọn àfà àwọn àfà lójọ́ náà rẹ̀ wọ́n sọ̀rọ̀ ẹgbẹ́ wọn jíjẹ lógún nípa rí táwọn àfà lónìí tí ò sí ìfò bẹ́ẹ̀ wọlé rẹ̀ tọ̀ ńlá yóò gbé bọ̀n òun kọ́ báyìí wọ́n lọ yóò gbé bọ̀n kọ́ báyìí kí ni bímọ yẹn ṣe ẹ ti rí ẹ ti rí gíláàsì báyìí níwájú gíláàsì yẹn ló ti ní yóò fi aṣọ bọ̀ ọ́ tí wọ́n bá ti fún tọ̀ ńgbà yọ ọ̀rọ̀ tí ó wọ́n lọ ìpè sábà ẹ̀ẹ́dẹ̀ tí olóògùn kà ìyẹn ló ń tọ̀ wọ́ báwọn àpá àti wá rínú ilẹ̀ tí wọ́n mọ́ ibi tọ́lọ̀ tó tó yẹ báwọn ẹ̀ẹ́dẹ̀ ti lé ní àwọn akọ́kọ̀ jẹ́ kí ni wọ́n jọ lé mùsùlùmí bẹ́ẹ̀ ní ẹ̀wọ̀ aláwa táǹtàǹtàǹtàgbẹ́rẹ́ sára lónìí rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́ lónìí àtàǹtàgbẹ́rẹ́ fún ní ìjà ìtàgbẹ́rẹ́ fún mọ́ bàá dààmú mọ́ bàá lè tọ́jà ẹgbẹ́ mọ́ bàá lè lú ẹnìkan bẹ tó ìyá rẹ̀ lọ́ wọ́n ta fún bẹ́ẹ̀ fún pẹ́ẹ́n tó bá tó bá fẹ́ fún báyìí àkókò lù wọ́n ó ti du èmi náà nígbà wá di nineteen ninety nine lágbọ̀ọ́yẹ ti dé àwa jà wọ́n lù ó yẹ mọ̀ pé téèyàn bá dúró sọ kò sí nǹkan tó gbogbo bá ti gbogbo àwọn nǹkan tó bá ń sáwé tọ́bẹ̀ẹ́ ti ní pé gbogbo wọn ṣe sí lára yìí tọ́bẹ̀ẹ́ ti ń gbé yàrá ìṣèyí fi ẹ lọ́wọ́ rẹ̀ yóò gbìyànjú mọ́lẹ̀ ní pọ́ yóò sì máa lù yẹn tó lọ́wọ́ àwọn obìnrin ohun táwọn Yorùbá rí ni ọ̀fẹ́ ń ṣiṣẹ́ tó ń ṣe gbogbo àwọn fẹ́ òkúùtù fẹ́ òtún kẹ́kẹ́ ìrọ́ lásán ni gbogbo àwọn nǹkan ẹni náà lọ jáwọ́ mẹ́ gbogbo àwa tá ń ságbẹ́rẹ́ àtàbìbì àtàbàbíyá àtúwárá àwọn obìnrin lónìí ìtàní ọmú wọn ni ọta síbẹ̀ ojú ara wọn ni ọta síbẹ̀ ẹ̀yinjú wọn ni ọta síbẹ̀ ọ̀tẹ̀ra rẹ jẹ́ ní o ó rí pé gbogbo ohun tí wọlé ń ṣe láti jọ yìí tó wá dáa fún ọ bí ọjà fún ọ síkú fún wọn sí i ó gbà wọn tẹ ní láà lótorí ẹ̀ bá wọn ànẹ́bí dìde lórí ẹ̀ lọ́lọ́run bá torí ẹ̀ bá wọn ànẹ́bí dìde ṣùgbọ́n gbogbo bí wọ́n ti gbìyànjú tó àwa tá a máa ń tọ́ra mùsùlùmí náà nì àwa mẹ́mà lẹ́yìn tọ́wọ́ ajẹ́ pé tá a bá kó mùsùlùmí ọgọ́rùn-ún jọ àti ìdí láti rí máa ń tó gbádùn ó gbádùn yẹn yẹn ń bẹ́ẹ̀ bìtẹ̀ ìdí ọ̀sẹ̀ ṣùgbọ́n gidi láti rí a máa rí látọ̀rí ẹ̀kẹfà tí ó ní kọlu kọ́ ṣùgbọ́n tí òní ti tí bàbá mi ta nínú ọgọ́rùn láti ṣe ti wá lọ. wọ́n ti ìbàjẹ́ tó ṣe pé yàtọ̀ wọn ò ní bẹ́ẹ̀ yàtọ̀ lẹ́yìn pé akẹ́yìn pé ń wá lọ́sálásí kò sára ó lè dá ló ti wá ọrùn ẹni ọjọ́ mùsùlùmí kọ́ bí egú ọdẹ kọ́lọ̀ bá wọn gbé egú kọ́lọ̀ bá wọn tapámú kọ́lọ̀ bá wọn eh, máa nọ rẹ́. gbogbo yóò ti mọ̀ gbogbo gbòǹkà ẹ̀ ló gbọ́dọ̀ ti yé òun pé láéláé òun ò tó pẹpẹ bá ti àwọn náà láti jẹ́ kí wọ́n mọ́ àbẹ̀lọ́ ọlọ́mọ ojú fún àgbóyè ẹsẹ̀ fún wa o à ń ké fún wa à ń ké fún wa gbogbo ibi tó jọ ọkùn ìsìnkú bá dé ọlọ́run bá sọ sínú àlùkò tó parí gbogbo ẹ̀ àwọn ọ̀tọ́ máa rò pé ọlọ́run dé ń wáyé bí wá ń pọ̀ ẹ̀sẹ̀ ara mi ọlọ́run ọ̀bọ ni pé tọ́lá ó ti parí ó ti parí ọlọ́run ni a máa gbọ́ báyìí ìjọba máa wọ pé mo fẹ́ ṣàtúnṣe ọ̀dà ìṣàtúnṣe òní ṣe ṣe wá ọlọ́mọdé ká kápábọ̀ máa búrò yá kábàámọ̀ dáadáa ni yá kábàámọ̀ dáadáa ni gbogbo àwọn òbí wa tí wọ́n bẹ láyé ọlọ́dọ̀ bá ṣe dáadáa fún wọn àwọn òbí wa tó ti lọ bọ́ lọ́hùn ní mùsùlùmí ọlọ́dà fún wa ṣàkóyèjì fún wọn dákun bá wa kẹ́ wọn dákun bá wa ṣàkóyèjì fún wọn bá wa tẹ̀mọ́lẹ̀ sínú sàárè wọn bá wa dínú sàárè ọ̀rọ̀ fún wọn àwọn táwọn ń bẹ lórí ayé náà dákun ìsìlámù tó kùtà lọ́rẹ̀ má gbà lọ́wọ́ wa àgbọ́yé rẹ̀ láti máa já máa gbọ́ sí lójoojúmọ́ ni o yóò sì rọ fún wa láti tẹ́ o ọ̀nà ìyàbẹ̀yà ìlọ́mọ́ gbogbo àtà àjọ ní ti ọwọ́ kan gbogbo àtàkà ti ọwọ́ wa gbogbo àtà àjọ ló wọ ọjà ọlọ́run àtàjẹ àrẹ̀jẹ ọlọ́pọ̀ fi sínú tẹ́ wa gbogbo àtà bí ìjọ ìjọba ọlọ́run májà ń ta ìjọba ọkọ̀ ìjọba májà ń ta wa lẹ́sẹ̀ o já máa rí tẹ́ o já máa rọ́nà ìgbé gbá o gbogbo àwọn àgbẹ̀ ọlọ́dọ̀ bá àpàdé jálùbáríkà ogún o má jẹ kábàámọ̀ rẹ o má jẹ kábàámọ̀ dáadáa lórí ẹni lẹ́nu ọ̀dọ́dọ́ ìlọ́lá gbogbo àwọn tá a wá jẹ́ mùsùlùmí bá sábà kò fèdélẹ̀ lórílẹ̀-èdè àti gbogbo àgbáńláyé ọlọ́run dákùmájọ tàbí àpá lórí wa o tí a ní májẹjọ jẹ gbogbo àwọn alárẹ̀bá àjọpọ̀ àlàáfíà fún wọn gbogbo àwọn alárẹ̀bá àjọpọ̀ àlàáfíà fún wọn wọ́n bẹ ní ìwòsàn àjọpọ̀ àlàáfíà fún wọn wọ́n bẹ ní ìwòsàn àjọpọ̀ àlàáfíà fún wọn àbòyún olùdókòjì wọn sọ láyọ̀ àbòyún olùdókòjì wọn sọ láyọ̀ àwọn àfọwọ́núwà ayé ayé ọkọ̀ orí ti di ẹnì kọ̀ọ̀kan wa ọ̀pẹ̀ الله أكبر الله أكبر